إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لسنته إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته dáwọ́pẹ́ fún ọlọ́run ọba ọba tí ọpẹ́ tọ́ sí òun náà ni ọba tí a dúpẹ́ fún àtọ̀rọ̀ ìkẹ́ ọlọ́run àti ìgẹ̀ rẹ̀ lọ́kọ̀lọ́kọ̀ wà nẹ́lùwà Muhammad صلى الله عليه وعلى آله وسلم النبي صلى الله عليه وسلم tọ́nà sí wa pẹ̀lú ẹ̀sìn òtítọ́ ọ̀nà sí wa pẹ̀lú ẹ̀sìn òdodo ọlọ́run ọba ṣe ní àtùpà èyí tí ń tan ìmọ́lẹ̀ bákan náà ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ọwá ṣe ní olùpẹ̀kún. olùgbẹ̀yìn gbogbo àwọn òjíṣẹ́ tí ó rán níṣẹ́ jíṣẹ́ pé ó ti kó àkóyawọ́ pẹ̀lú wa nínú sẹ́rẹ̀ tó jẹ́ fún wa òun náà lè táwa náà tí a ń tún fi àlàyé fún wa láti inú ọ̀rọ̀ ọlọ́run àti inú súnà rẹ̀ yìí ọlọ́run bá wa kẹ́ dáadáa àtàwọn rẹ̀ bá wa kẹ́ àwọn rẹ̀ bá wa kẹ́ gbogbo olùtẹ̀lé lánàá rẹ̀ pẹ̀lú dáadáa tí wọ́n fi sílẹ̀ fún wa títí tí ó fi àlùkò òní ni òru àrùbíà òru ẹlẹ́ẹ̀kejì dín ní ọgbọ̀n nínú oṣù Dhul-Qa'dah ní fourteen forty hijira nabi Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam. ní masjidu ìlú péjú òun náà la ní ìlú òkè ìdàwọ́ ní ìlú Ìṣẹ́yìn a tẹ̀síwájú nínú ìdáni ẹ̀kọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ bí a máa ń ṣe ní òru ní alẹ́ àrùbíà báyìí nínú tíra salasatul usul lil imam al-mujaddid muhammad ibn abdul wahhab rahimahullah ta'ala rahmatan wasi'a ètò tẹ̀pẹ́ ṣáṣú rẹ̀ ọjà tí olùmọ̀wá ọdúnláti sheikh salih al-fawzan hafizahullah ta'ala wa ra'an. ibi tí article ni gbé lónìí insha Allah lẹ́yìn àwọn ọ̀rọ̀ tí a ti kà ní ìjẹjọ lágbègbè ní nípa ọ̀rọ̀ hijira nípa kíkó ní orílẹ̀ ẹ̀bọ lọ sí orílẹ̀ Islam. a tún tẹ̀síwájú díẹ̀ nínú والهجرة فريضة على هذه الأمة من بلد الشرك إلى بلد الإسلام وهي باقية إلى أن تقوم الساعة علماء شيخ محمد بن عبد الوهاب رحمه الله تعالى وني هجرة ورايا لجة ورايا الله بني لوري الأمة الإسلام يتما وين pẹ̀lú kíkó ní orílẹ̀-èdè kèfèrí ètí tó sèyàn léèmọ̀ oníbo ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí àwọn tẹ̀ ń sèrìn àjò lọ sí orílẹ̀-èdè kèfèrí ni wọ́n kó ní orílẹ̀ Islam wọ́n ń sèrìn àjò lọ sí orílẹ̀-èdè kèfèrí. tọ́ kíkó ní orílẹ̀-èdè kèfèrí orílẹ̀-èdè ẹ̀bọ orílẹ̀-èdè tí ọ̀rọ̀ rùn láti gbé kárí wa ti tààràtà bó ṣe tó àti bó ṣe yẹ àti àwọn ìlànà òfin ẹ̀sìn wa lọ sí orílẹ̀-èdè tó ṣe yí pé ìsìlọ́rọ̀ fún wa láti rí ìsìlámù wa ṣe. ìjírọ̀ yìí yọ ọmọ wa sẹ́kù títí sálẹ̀kẹ̀ yá mọ́ ọlọ́run tí ó fi dé ọ̀rọ̀ tí olùmọ̀ wa tí wọ́n sọ lélẹ́yìí wọ́n ti sọ yìí kátúgbọ́ àlàyé díẹ̀ sí olùmọ̀ wa Sheikh Fauzan hafizahullahu ta'ala wa ra'ahu wọ́n ní al-hijratu faridatun jihad faridatun ọ̀ràn ẹ̀ lọ́jẹ́ tọ́ bó ti jẹ́ yìí alìjìhádù fi sabilillah wa hiya faridatun baqiyah bẹ́ẹ̀ náà ni ìjagun tó jọ́ ọ̀nà ọlọ́run ọ̀ràn ẹ̀ náà lòun náà ti ọmọ sẹ́kù wẹ́rù màá tó kọ́tì ìdájọ́ rẹ̀ ọ̀parẹ́ o méjìlá ọmọ lọ́gbére ìdájọ́ náà ọmọ lọ́gbére. yajibu ala kulli muslimin yàtàjù ilẹ̀ ìdíjọ́rọ̀ ayọ̀hájọ́ gbogbo mùsùlùmí dọ́ba ti bùkátà tí kò tẹ hijrọ́ láàyè kan lọ sáàyè míì bọ́yẹ tọ́lọ́wọ́n fẹ́ lórí lọ síbi tọ́lọ́wọ́n bá fẹ́ gbogbo láàyè bọ́ lọ sáàyè sìn gbogbo gbà yóò ti mùsùlùmí bá ti bùkátà rẹ̀ yóò tẹ hijrọ́ wọ́lá ẹ̀jú tó lè mùsùlùmí ayọ̀kẹ́ ìmàkìbí láti lè fòkù ọ̀tọ́ fún olo ẹ̀tọ́ jẹ́ mùsùlùmí tọ́lọ́wọ́n gbọ́ lọ́wọ́n bá gbọ́ ọwọ́ àlọ́ ọmọ gbé ní orílẹ̀ àwọn kèfèrí tí ò ní rọrùn fún láti rí ẹ̀sìn rẹ̀ dé tí ò ní fi yẹ ẹ̀sìn rẹ̀ tí ò ní lè fi hàn tí ò ní lè fi gbogbo àwọn àpẹẹrẹ ẹ̀sìn rẹ̀ tí ò ní lè mú tápẹẹrẹ síta ní ṣẹ́jú àwọn ènìyàn ọ̀tọ̀ fún mùsùlùmí láti gbé kó sẹ̀rù eléyìí wọ̀hó wa la yẹ́kẹ́dẹ́ wa ala ìzìhárù déèrè tí ọ̀wá ní lágbára láti lè fi àfihàn ẹ̀sìn rẹ̀ wọ́yẹ jẹ́ fún alẹ́ yìí ayò hájọ́ ìlà bílájẹ́ mùsùlùmí. ọ̀tọ̀ ọ̀yẹ gbogbo ẹni tí tètè ẹ̀ bá rí báyìí ọ̀yà tètè tẹ ìrìn àjò kó nílùú yẹn lọ sí orílẹ̀ àwọn mùsùlùmí wàhí ẹ̀fọ́rí ẹ̀bọ̀ tó gbà kíyà bẹ́ẹ̀ ni hijira ọ̀ràn yẹn kan ni tí ó tẹ̀kù gbogbo anẹ́gbà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tó sọ pé láàdán pàtẹ́ ẹ̀rí hijira tó hàtà tẹ̀ pàtẹ́ àtàwọ̀bà wàlá tẹ̀ pàtẹ́ àtàwọ̀bà hàtà tàkùrọ̀jà sàmùsù mi màgàríbì ha. Jíṣẹ́ ọlọ́sọ́lá máa wà ní ìwà àlọ́ àlè òṣèlú. Ó ní hijira. kò lè dí ìgé títí tí táwọ́bà ó fi gé ìrónúkú àdá tí òfin ní sí lórílẹ̀ ayé má wọ́n láti ọkọ̀tà táwọ́bà bẹ́ẹ̀ sì ni ìrónúkú àdá kò lè gé kó lórílẹ̀ ayé hàtà àtàkùrọ̀jà ṣàkóso bi ha títí tí ó fi di pé òòrùn ọmọ là ní ibùwọ̀ rẹ̀ òòrùn ọmọ là ní ibùwọ̀ kò ní máa là ní rẹ̀ nígbà tó bá di pé wọ̀ ní tí wọ́n yọ ní nígbà ìgbà yẹn náà gangan gangan òun náà ní hijirọ́ ní òní ti àǹfààní kankan mọ́ hadithi alimami abu dawud àti ahmed gbé jáde kí bá bá wa àwọn méjèèjì àti gbogbo àwọn olùmọ̀ wa. pẹ̀lú eléyìí sábà ń sọ fún wa pé ń dirọ́ ṣe ni yọmọ sẹ́kù kí títàlì kìámọ̀ òfin dìde ṣé ìtumọ̀ ń sọ fún wa ní wípé ayẹyẹ rárá o ayẹyẹ ò sí ń bí sí ayẹyẹ pé ẹjẹ́ àti àyájọ́ ọjọ́ ìjírọ̀ rárá o ọ̀nkọ́là sọ kò sí òun níbẹ̀ arára torí wípé kìí ti ọdún tá a máa ṣe pọ̀pọ̀ títí rẹ̀ tá a máa yọ rẹ̀ rárá o ọdún tá a máa yọ rẹ̀ tá a dùnnú rẹ̀ méjì ni tó fojú hàn dáadáa tó fojú hàn púpọ̀ jù ó náà ní ọdún tó ti rí kọjá lọ àti irú ọdún ìbúra tó ṣe ètò tó bẹ̀rẹ̀ kẹta ọdún wa òun náà ní ọdún ọ̀sẹ̀ tá a mọ̀ sí àlùjùmọ́à ṣùgbọ́n ètò jẹ́ àwọn ọdún tó ṣe pé ìṣe là á máa ń yọ tẹ̀tẹ̀ púpọ̀ tá à ń yọra púpọ̀ tá à ń ṣe yàlàyé olójíjẹ mímu nínú rẹ̀ dáadáa ọdún méjèèjì náà ni. ṣùgbọ́n hijrọ́ ìbẹ̀rẹ̀ ọdún àti ìparí ọdún tẹ́lẹ̀ ni sẹ́ni tó jẹ́ olùgbàgbọ́ òdodo ti rí orí rẹ̀ tí ó dorí kodò tí ó ròyìn pé iye gbogbo ọ̀sẹ̀ tí ń bẹ nínú odidi ọdún kan yìí ọ̀sẹ̀ mélòó mo fi ṣe rere ọ̀sẹ̀ mélòó mo fi ṣe aburú ọjọ́ mélòó mo fi ṣe dáadáa ọjọ́ mélòó mo fi ṣàburú oṣù mélòó mo fi ṣe rere oṣù mélòó mo fi ṣàburú tó bá di dáadáa rẹ̀ sọ́pọ̀ kọ́ya mọ́ dúpẹ́ fọlọ́hún kó sì tún wọn bẹ́ẹ̀ lọ́hún pé fọlọ́hún kọ́tẹ́ ọgbà dáadáa náà tó bá di àṣìṣe rẹ̀ sọ́pọ̀ ó ti ti rúnú fún wọn dáa lọ́sọ̀dọ̀ ọlọ́run àbá ọlá rẹ̀ ga jùlọ ṣùgbọ́n àmọ́ wáyọ̀ tẹ̀tẹ̀ ìgbà ẹ máa dùn náà á fi ìjìra o á fi kíní kan o rárá o ṣẹlẹ̀ islam ọ̀ràn wa ní gbogbo yẹn ṣẹlẹ̀ islam ọ̀ràn wa níyẹn lòkà sọ̀rọ̀ àwọn ìfẹsí yẹn torí yẹn náà gbalẹ̀ ó gbókè ó gbódò láàrin àwa tuntun fún ajẹmọsùnmí nínú àwùjọ lónìí ó dà ń bẹ nínú àwọn èèyàn tí tó fi ń sẹ̀rí pé ṣe bẹ́ẹ̀ rí mi báyìí èmi ò kú ṣe mólìdì ìṣẹ̀lẹ̀ látòlù kábìrì kankan ìṣe pé mo dágbére fún rọmọdánù pé mo fi ń sayẹyẹ ìjìrà kankankankankan tánà bíi ṣe ìjìrà lòun ṣe tòun à lára ẹ̀ náà lọ́wọ́ lára rẹ̀ lọ́wọ́ àtàwọn tí wọ́n máa lọ ń gbà ń lọ́dọọdún wọ́n ṣe ìṣẹ̀lá ìwọlé mi ìrọ́jù àwọn tí wọ́n máa lọ ń gbà ń lọ́dọọdún àhá gbogbo eléyẹn ẹ̀jẹ̀ asọ̀rọ̀ gbogbo àwọn ìṣe sí wọ̀nyẹn ìta máa dunnú pẹ̀lú dídé rẹ̀ tá a máa wá yọ̀ tẹ̀tẹ̀ tá a máa yọ sọ tá a máa jẹ́ bó ṣe wù wá ọdún méjèèjì náà ni ọdún méjèèjì wa ìtúnu àti ìfúnra gbogbo àwọn tó gbé yí pé wọn ń pè lọ síbi àwọn nǹkan wọ̀nyí ẹ̀dá kan ẹja ṣọ́ra níbi tí ọba ti níbà mú sí òfin ẹ̀sìn Ọlọ́run ọba ti ọlá rẹ̀ ga jùlọ gbogbo orúkọ yòówù tí wọ́n rí fún ọsọ gbogbo àrùn yòówù tí wọ́n rí fún ọpá gbogbo ọsọ yòówù tó rí fún gbogbo ẹja gba ìpè sọlọ ọba ìlẹkẹ ọlá ọba ti gbà tó ti fi Ọlọ́run sálámù ọfẹ jàjà wọn bẹ tọba tọba jẹ kó dáa tó lóore sọ yẹ ká máa tẹ̀lé àwọn tí hijira sojú wọn gángan gángan gángan tí wọ́n sì rí iṣẹ́ pé ọlọ́run ní kí hijrọ́ ó fi òpin àtàrin kẹfìrí àti ìgbàgbọ́ láàrin òkùnkùn àti ìmọ́lẹ̀ tó sì jẹ́ pé ọjẹ́ sábà bí àrùn àtìlẹ́yìn púpọ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba ìlẹ̀kẹ́ lọ́pàá àwọn mùsùlùmí tó ti bẹ́ẹ̀ àwọn tó sojú wọn jọ náà lọ́rùn wọn ò mú ní pọ̀pọ̀sì tí wọ́n sọ pé a ah, ẹ̀jẹ̀ á mú àsìkò ìkámọ̀lù kámọ̀ dúpẹ́ pé ah, a ìdílà lọ́lọ́run fi ló fi yanjú àwọn kẹfìrí ló fi ní àsinmi pẹ̀lú àlámọ̀rí wọn ò ṣe bẹ́ẹ̀ lọ́ọ̀ká na kọ́ìrọ̀n tọ́ba jẹ́ kọ́ba lórí tó sì wúlò bẹ́ẹ̀ ni sábà kú na ilé yìí àwọn yẹn ni wọ́n kọ́kọ́ ṣe kíni o àwọn ni wọ́n kọ́kọ́ ṣe é ṣùgbọ́n ayé ti dáyé pé sájà ṣe káàánú òfìlẹ̀ lówó kójọ ẹ̀já ṣe kó lè mà wá ẹ̀já ṣe kórìkọ tiwa náà lè ṣe kíni o kó lè hàn tá ẹ̀já sọ̀rọ̀ níbi tó lọ́wọ́ bá ilé kẹ́ ti fẹ́ ọlọ́ọ̀kọ́ là wá kó níbi قال رحمه الله تعالى علماء شيخ محمد بن عبد wọ́n sọ báyìí pé ọlọ́run ọba kó bá wa fẹ́ wọn. wọ́n ní wípé wọ́tẹ́lì ìlú ẹ̀rí hijrọ́ wọ́n ní ẹ̀rí rẹ̀ ọlọ́run ta'ala òun náà ní wúlò Allah subhanahu wa ta'ala a'udhu billahi minash shaytanir rajim. innal ladhina innal ladhina tawaffahumul mala'ikatu ظالمي أنفسهم قالوا فيما كنتم قالوا كنا مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها أولئك مأواهم جهنم وساءت مصيرا إلا للمستضعفين من الرجال والنساء والولدان لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا أولئك عسى الله أن يعفو عنهم وكان الله عفوا غفورا ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرة وسعة يجد في الأرض مراغما كثيرا كثيرا وسعة ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت ثم يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما. ونيري òun náà ni àyà yìí hàtánì àyà tààlì àwọn àyà méjèèjì tọ́lá wọn bá kọ́kọ́ sọ níbẹ̀ pé innal ladhina tawaffahumul malaika dájú àwọn tí àwọn màláìka ti wá pa zalimi anfusihim láwọn tó ṣe yí pé wọ́n ti ṣe àbòsí ẹ̀mí ara wọn qalu fima kuntum wọ́n ní tọ́ níbi kílẹ̀ wa kí ni sẹ́yìn ṣe òkú ló fún yín báyìí kọ́ọ̀lù wọ́n máa sọ pé kóńdà mùsàlùmí àfihàn fi ọ̀rọ̀ àwa jẹ́ ní táwọn yẹn ti sọ di ọ̀lẹ lórílẹ̀ ni alágbára lórílẹ̀ ẹ̀rí wa báyìí tẹ̀rí bá ṣe rí alágbára ni kọ́ọ̀lù wọn mọ̀lẹ́kọ̀ máa sọ fún ọ pé alámùtẹ́kùn arúgbó lọ́ọ̀dì wà á sin àjá ní kọ́tù hajjúrò fìhà. sékè ètèpé ilé ọlọ́wọ́n sékè ètèpé ilé ọlọ́wọ́n bá fẹ́ ẹ wò wọ́n ti ti ìbéèrè sọ pé sí ìmàkóso níbi kílẹ̀ yín wà pé bó Kilo, ló kilo, kí ló sún yín débi eléyìí wọ́n ní àwọn jẹ́ ni tí wọ́n sọ̀dọ̀ lẹ́ lórílẹ̀ àwọn mọ̀lẹ́kọ̀ máa sọ pé alámsẹ́kùn ní ardullahi wasi'atan fatuhajiru fiha ǹjẹ́ orílẹ̀ ọlọ́run ọba kọ̀ wá jẹ́ nǹkan tó ti kó fẹ́ kéré ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́gbòrò ọba ìfọ̀fẹ́ ni jẹ́ ti ṣe hijira lọ síbẹ̀. ulaika ọlọ́run láwọn yẹn ma'wahum jahannam ibùdó tí wọ́n jahannam ni àwọn àyà yìí náà làwọn Jama'atul Hijra wa Takfir òun náà wọ́n fi máa ṣe wá àti fún àwọn àyà wọn kí ẹja ń lọ ẹja kú omi báyìí níbi táyọ̀ ti gbà wá dáadáa torí pé ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ lọ́kọ́mọ́ sọ alẹ́ nu jahannam tẹ́rù ìlú sẹ́yìn náà wà sọ fún ọ yìí ṣe ìjìlá kú tẹ́rù sẹ́yìn wà ní subhanallah yìí tẹ́rù sẹ́yìn torí ìlú ìsẹ́yìn ìlú ẹ̀sìn sí èméjì bẹ́ẹ̀ ìlú tí wọ́n bá sọ fún kó lu ìgboro sẹ́yìn báwo tó ń lọ síbi káàkẹ́ fi jọ ìfọ́ dájú pé tó ọfẹ́ máa ṣe kò ní ìtumọ̀ nú ẹ̀sìn mọ́ ọfẹ́ máa ní àwọn àlùmọ̀kọ́rọ̀ ìkàn nínú ọ̀rọ̀ ẹ̀sìn ọfẹ́ máa dọ́gbọ́n kan ọyà kò sí ìlànà rere ti bẹ nínú ẹ̀sìn dáhùn torí ẹ̀ ọlọ́ni kùlẹ́ ìkà àwọn ọmọ yẹn máa wá hùn jahannam ibùdó tí wọn jahannam ni wọ́n sá àtìmọ̀ sí ọ̀ illa al-mustad'afin ọlọ́nláyà àfàwọn tó ti pé wọn ò ní agbára tí wọ́n sọ wọ́n dọ̀lẹ́ lórílẹ̀ mina rijali nínú ọkùnrin wọ́n ní sáàyè àti nínú obìnrin wilidani àti àwọn ọmọ kéékèèké àwọn wo ni alladhina la yastati'una hila àwọn tí wọn ò rọ́gbọ́dá àti jáde wọ́n fẹ́ ṣe hijirọ́ wọn ò ráǹfààní àti ṣe láti ráǹfààní àti tòkò jáde láti ṣe hijira ọlọ́run láyà fa àwọn yẹn o. wala yahtaduna sabila wọn ò sì rí ọ̀nà kan mà láti ṣe hijira yìí. ulaika asa an ya'fu anhum ọlọ́run irú wọn bẹ́ẹ̀ ó súnmọ́ fọlọ́run kó sàmójúkò fún wọn. wa kana Allahu afuwan ghafura ọlọ́run ọba alámójúkò ọba tí mójúkò láti ṣẹ̀dá ni ṣe ọlọ́run wa ni wọ́n máa ń yọ hajiri fi sabilillah ẹni yóò tọ́ bá ṣe hijira tí ojú ọ̀nà ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá yajri fil ardi muragaman kathiran wa sa'a ọlọ́run yóò rí ìfimú gbolẹ̀ tó pọ̀ lórílẹ̀ yóò sì rí ìgboro àti ìgbà yìí ọmọ yẹn fojú mi bẹ́ẹ̀ dé ẹni yóò tọ́ bá jáde ṣe hijira nínú ikú pa lọ́nà ọlọ́ni fàkọ̀dé wà fún ajíròhó àlà ẹ̀sán rẹ ti tẹ̀lẹ̀ sọ́dọ̀ ọlọ́ ẹ̀sán rẹ bẹ lọ́dọ̀ ọlọ́run lẹ́sàn lọ́dọ̀ ọlọ́ kánà lọ́mú ọ̀fọ̀rọ̀rùn ọba ìtẹ́ lọ aláforíjì ọlọ́run ti àyà ninety seven hundred àyà mẹ́tàdínní ẹlẹ́ẹ̀kẹtàdínní ọgọ́rùn-ún ti di ọgọ́rùn olùmọ̀wá sheikh afọ́zán hafizahumullahu ta'ala wa ra'ahum wọn sọ pé hàtánì ayatán wọn ní àyà méjèèjì yìí lókè bíi himal wàhídù ìlérí ìyà ń bẹ níbẹ̀ aláàmà ń sáré kẹlẹ̀ hijirọ́ta fẹ́ẹ́ tó bá fi hijirọ́ kalẹ̀ wa huwa yaqdiru alayha tó sì lágbára láti dé hijirọ́ nígbà tó bùkátà rẹ̀ bẹ́ẹ̀ wàhánà máa wáhù jahannam ibùdó sírú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ta òun fi jahannam ni wọ́sá àti màsírọ̀ jahannama burú ní ibùdó sí ọmọ ẹ̀dẹ́ ènìyàn gidi. wà nǹkan la yakhruju min al-islam lakin hadhihi min nusus al-wa'id. bó tilẹ̀ jẹ́ pẹ́ nìyẹn tó yẹ kó ṣe hijirọ́ kẹ́sì òfin rẹ̀ lọ́rùn láti rẹ̀ sì ṣe dáadáa tí ọ̀wá ṣe hijirọ́ bó tilẹ̀ jẹ́ pé ìṣe hijirọ́ rẹ̀ yẹn ò gbé kóònù islam o ọwọ́ ti di káfíìrì rárá o kì í ṣe káfíìrì o ìyẹn ò gbé kúrò nínú ẹ̀sìn bọ́bá tilẹ̀ jẹ́ ẹlẹ́ṣẹ̀ nítorí pé kò ní ra nfààní àti ti ẹ̀sìn rẹ̀ dáadáa ò gbé kúrò nínú nínú ẹ̀sìn. ṣùgbọ́n àwọn ááyà yìí àwọn ẹ̀rí kan ni tó jẹ́ àwọn ẹ̀rí tí ń sọ nípa ìlérí ìyà fúru àwọn ìsìtì bẹ́ẹ̀. wọ̀nyí ń tàrọ̀ wọ̀nyí ń gánà tàrọ̀ kẹ́lì hijrọ̀ bàbá ni lásìkò tó kù káàtà kó ṣe hijrọ tó sì lágbára tó lágbára láti lè ṣe hijrọ tí ọwá sí yẹn kó ti gbé ọ̀ràn yẹn jù sílẹ̀ ọ̀ràn yẹn kan tó ti gbé jù sílẹ̀ lọ́ẹ̀sì yẹn wọ̀kánì àǹsíyàn ó sì jẹ́ ẹlẹ́sẹ̀ wọ̀lákin láyà kúrójú mílẹ̀ islam ṣùgbọ́n o oníjáde kó nu islam o a ní sọ pé gbàtọ́ sẹ́yìn ti di káàfì ìtẹ́rìkìlì hijrọ nítorí pé kò ṣe hijrọ láàfin àlẹ́ yìí wáyé ló ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ìlérí àtúnlẹ̀ kókó o ń bẹ kúrò ẹni bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ fẹ́ẹ́ lọ. àjẹgbẹ́rú ẹni bẹ́ẹ̀ kó ṣe é ṣe kọ́ wà nù ẹ̀ tó ṣe yí pé yọ kọ́kọ́ tọ́ ìyá aláwọ̀ iwájú kó tó wọnú àlùjáná nítorí pé ó kò káàtà kó ṣe hijira lọ sí àyè tẹ́sán ó ti rọ̀ lọ́rùn tẹ́sán iṣẹ́ rẹ̀ ó fi pé dáadáa nínú ẹ̀sìn tí ò fi ní jẹ́ tó ṣe pé iṣẹ́ rẹ̀ ó fẹ́ hẹ́ tó fi wá ń tẹni iná báyìí ọwọ́ alọ́gbé ọ̀ràn yẹn jù sílẹ̀ tó sì lágbára láti ṣe bẹ́ẹ̀ ọwọ́ adìẹ lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ nítorí ọ̀ràn yẹn tó gbójú sílẹ̀ bákan náà ìlérí ìyà wà bẹ̀ fún iwájú ọlọ́run ní ìlérí ìyà tó lè kó. ثم بين الله بالآية التي lẹ́yìn ìgbà yìí tó wa ó ṣẹ̀ṣẹ̀ wàá wa nípa àròyé tàbí ìdí pàtàkì tó lè ìjìnlẹ̀ ọjà bọ́tà àfi ní ṣe tí òfin ní dọ́nà yẹn fún wa ní n táàfin lè gba ìjìnlẹ̀ bọ́tà àfi pẹ̀lú sílẹ̀ táàfin ní ṣe ọlọ́run tẹ̀sẹ̀ wàá mú ìdí rẹ̀ wá qala ta'ala ọlọ́run ní illa al-mustad'afina min ar-rijali wan-nisa'i wal àyàfà tó ń sọ̀dọ̀lẹ̀ nínú àwọn ọkùnrin àti àtàwọn ọmọ kéékèèké yáni al-atfal àwọn lágbára kò sọ́pọ̀ kan láti fi tòkó bọ́ọ̀dà bóyá gbogbo agbègbè tí wọ́n wà wọ́n ti yan àwọn olùsọ́gbọ́n pé tẹ́ ẹ bá gbọ́ pé lágbájá tó bá mú aṣọ yọ kankan sí ń lọ tàbí òun nìkan sàtẹ̀ ń dá lọ ẹ̀jẹ̀ agbọ́ ẹ̀jẹ̀ agbọ́ kò ọ̀rọ̀ gbọ́n jáde láti ṣe hijirọ́ lọ irú wọn bẹ́ẹ̀ ìdí tọ́lọ̀ mú wa nìyẹn o máa ń dẹ́hùn ìmùkànnìyà gbogbo tí jẹ́ kí hijirọ́ rọrùn fún yóò ti fún wọn wala yahtaduna sabila lẹ́yìn náà àwọn yẹn ayé la ya'rifuna tariqa ila albaladi ila albaladi wọn ò sì láǹfààní wọn ò mọ̀nà wọn ò lágbára ìmọ̀nà kankan láti pé fún ọmọ báwo làwọn ti lè tọ̀ ọ́ táwọn fi dé ìlú táwọn fẹ́ ṣe hijira lọ. bàbá àjọlọ lọ́jọ́ kìíní àná báwo ni wọ́n ti dé ìlú Madina. lè àná lè hijira ta tahtaaju fi ila safari hijira ó bùkátà rìn àjò ẹkú kata ní àjò wà ilá wà iná lè sànà yóò lè kó xìlá àlà lè hejìrọ tí nǹkan nà là yà á lè fún kọrí ẹkọ. bíbẹ̀ kọ́ bẹ́ẹ̀yàn ọba mọ ọ̀nà tó wà lóun fẹ́ ṣe ìrìn àjò bẹ́ẹ̀yàn ọba mọ ọ̀nà tó lóun fẹ́ ṣe ìrìn àjò ìlú ẹni bẹ́ẹ̀ lè parun sọ́nà o. sẹ́mi pé bí ẹni tí ìdà ìkó tó lu ìdà ìkó ni ó sì máa ṣe torí pé láwùjọ wọn lọ́hùn gan-an ní àwọn ilẹ̀ tiwọn ó yàtọ̀ sáwọn ilẹ̀ tiwa bíbáyìí àwọn ilẹ̀ tó ṣe pé ilẹ̀ pápá ilẹ̀ yanrìn ni tẹ́ máa wo èèyàn lè fẹ́ lè máa wo bíi fifty kilometres sí hundred kilometres tẹ́ kà máa wo gbogbo ẹ lọ sálálú tí mọ́tò ọ̀yà sórí yanrìn lápẹ̀rẹ̀ yóò sì máa lọ ó ti mọ bóun ó ti tọ̀ tí ó fi já sílùú mi mọ́tò tó ṣe pé bí ṣe ń lọ látẹ́gùn ó ti máa pa orípa ẹsẹ̀ rẹ̀ rẹ́ nígbà míì ní orílẹ̀ Sudan wọ́n ròyìn pé nígbà míì àwọn èèyàn sọ̀rọ̀ tí wọ́n ní mọ̀ ọ̀nà mọ́ wọn ò ní mọ títí ọlọ́dà mọ́ wọn sì ní mọ̀ náà bí wọ́n lọ ó dà tó yẹ pọ̀pọ̀lọpọ̀ òkú sórí pápá bẹ́ẹ̀. àwọn tí wọ́n tètè mọ́ rí tírèsì làwọn tó bá jẹ́ alágbára àlú ní ó fi ẹlikópítà mọ́ wá wọn káàkiri. òòrùn ti jẹ́ òòrùn rèé òòrùn díẹ̀ tí ọmọ níwọ̀n yàtọ̀ sí pé yàtọ̀ sí pé òòrùn táyẹ̀ ní àtàrí àti gbogbo ara ìyẹn nínú òtún gbóná subhanallah lágbára ọ̀tọ́ bá tó wá lọ dé àsìkò ìgbà tí gbogbo ẹ̀ máa ń gbóná láwùjọ wọn ọ ò lè o ò lè gidi gan ẹni tí ọba ti mọ ọ̀nà bí ó ti tọ́ ó súnmọ́ kọ parun lọ́nà fàágàrọ̀ fún fi àmúra yìí ọlọ́run wa gba àròyìn wọn fún kàméjì fún wọn ní ìdí méjì àkọ́kọ́ ni wípé láyé sẹ̀tìrún náà hìlà mo rọ́gbọ́n dá ẹlẹ́ẹ̀kejì wọn náà ní pé wọlé ayé àtàdúnà tẹ̀bílà wọn ọmọ náà hatta law kana indahum imkaniyatun madiyya kódà kọjá pé wọ́n ní àwọn irin dẹ́ tí wọ́n lè fi tẹ̀lé àjò walakinnahum la ya'rifuna tariqa ṣùgbọ́n wọn mọ ọ̀nà tí wọ́n tọ̀ bọ́yá owó ń bẹ lọ́wọ́ wọn ṣùgbọ́n wọn mọ ọ̀nà wọn mọ bí ti tọ̀ wọn mọ ọ̀nà alladhi yaslukunahu min baladihim aw alladhi yaslukunahu ọ̀nà tí wọ́n tọ̀ wọn mọ bákan náà. من يدلهم هذا هو العذر الصحيح ها bákan náà àwọn ọ̀rẹ́ tí ó tọ́ka wọn eléyìí gangan ni ìdí pàtàkì tó lálàáfíà sọ́nà ọ̀bà ìlẹ̀kẹ́ ọ̀la tọ́gbà lọ́wọ́ ọ̀rọ̀ àwọn bẹ́ẹ̀ amọ̀lì insan ṣùgbọ́n ọmọnìyàn ọmọnìyàn alẹ́bí ìdáwó imkaniyat tó ní gbogbo àwọn nǹkan tí ó fi ṣe ìrìn àjò hijrọ́ì wọ̀yáàrí fún tọ́yìn kọ́ tó sì máa ọ̀nà tí àwa lọ ọ̀hádà làárọ̀ ìdọ̀rọ̀lá ìlú ẹni bẹ́ẹ̀ kò sí àwíjàre kankan kò sí fún níwájú ọlọ́run. قال رحمه الله olùmọ̀ àti sọ báyìí pé ọkọ̀ qawluhu ta'ala olùwọ̀n ọlọ́run ọba tọ́lọ́ sọ yìí pé ya ibadiya alladhina amanu ẹ̀yẹ́rú mi tẹ́jú olùgbàgbọ́ òdodo inna ardi wasi'a dáadáa ju orílẹ̀ mi ọlọ́run ọba orílẹ̀ tó fẹ́ ni o fa iya ya fa agudo èmi ọlọ́wọ́n bá ní kẹ́ mọ́ sí al-Ankabut aya fifty six qala al-Baghawi al-Imam al-Baghawi rahimahullah ta'ala rahmatan wasi'a wọn sọ́bàá pé sábàbù nuzuli hadhihi al-aya ìdí pàtàkì tí aya yìí fi sọ̀kalẹ̀ ó sọ̀kalẹ̀ fil muslimina alladhina bi Makkata ó sọ̀kalẹ̀ fún mùsùlùmí tó ti fọ́n bẹ ní ìlú Makkata ní ìlú Makkata ní jọ́nà lọ́n walam yuhajiru tí wọ́n wá sí hijrọ́ nàdáhùn nàdáhùn ọlọ́hùn bísímìlì ìmán tó ti bí ọlọ́run pè wọ́n pẹ̀lú orúkọ ìgbàgbọ́ láàfin gbọ́dọ̀ sọ pé ẹni tí ọba ti hijirọ́ nínú ẹni tó ti pé hijira ti ọ̀nà yẹn lé lórí àfinípe ní kíni o àfinípe kéde rẹpẹ́ ńgbà sọ́nà ọba ìlẹ́kẹ́ ọlá tọ́fẹ́ sọ̀rọ̀ àwọn tó ti pé wọn ò ti hijira nínú àwọn tó ń bẹ ní mọ́kànjọ́ náà lọ́hùn ọlọ́ni yá ìbàdíyà làzínà àmànù kápẹ́ yìí bá ń ṣe mùsùlùmí tí wọ́n ti mùmí níni ọlọ́wọ́ tó ní fi àmànù sí. هذه الآية دقبي علماء شيخ فضل صواني آية من سورة العنكبوت من سورة العنكبوت الأول وفيها الأمر بالهجرة يبقى هجرة وسوى نينو آية وأن أرض الله واسعة أتكي أولي الله أولي سوف يكون أولي ọgbà ayé dáadáa orílẹ̀ ọlọ́run ọba ìlẹ̀kẹ̀ ọlẹ́ orílẹ̀ sọ́fẹ̀. ìdàgùntàfi ìbálàdì tí wọ́n bá wà ní ètò ṣe pé orílẹ̀ yìí látẹ̀tẹ̀ mẹ́kànnù min ìzìhárì dìínì min ìzìhárì dìínì kẹfì hà tí ọ̀rọ̀ ọlọ́run láti ṣe àfihàn láti gbé ẹ̀sìn rẹ̀ hàn nínú rẹ̀ wàhùdáka arúgbó wọn ni wà sí à bẹ́ẹ̀ ni àwọn orílẹ̀ ọlọ́run ọba wa fẹ́ ìjákèlè mi ni ha ó kú ní orílẹ̀ yẹn tí ayò ti kọ́ nínú ẹ̀sìn látẹ̀bùkọ̀ bíi. háàbì ìlúbókè àti àtẹ̀yé à ọ gbọ́dọ̀ sẹ́kù lórílẹ̀ sí ọ̀dà yẹn orílẹ̀ ẹ̀kú yẹn kò ní wà bẹ́ẹ̀ kò ní wà ni ha ọ ní kó lórílẹ̀ sí ọ̀dà ìlà ardullahi alwasi'a àlọ́ sí orílẹ̀ ọlọ́run kan wọ́n fẹ̀ dáadáa wọ́n ọba tó ṣe pé mímọ́ fọlọ́wọn bá tó ṣe bẹ́ẹ̀ wọ̀jẹ̀lì ìlú alẹ́ ní hijrọ́ sí nínú sunna ẹ̀rí hijrọ́ nínú sunna ọ̀nà ní gbólóhùn anábì wa muhammad sallallahu alayhi wa sallam ètò àti kàtíwájú pé láti ẹ̀kọ́tì ọ̀lẹ̀ hijrọ́ tó hijrọ́ lè gé hàtà tẹ̀kọ́tì àtẹ́wọ̀bà títí táwọ̀bà tí ó fi gé wàlá tẹ̀kọ́tì àtẹ́wọ̀bà táwọ̀bà ò sì lè gé hàtà tẹ̀sọ̀lọ̀ àṣẹ So hadith yẹn sọ pé Abu Dawud àti musnad imam ahmed abba nínú rẹ̀ amma qawluhu sallallahu alayhi wa sallam àmọ́ gbọ́dọ̀ wà ní sallam táwọn míín náà tó fi ń ṣe ẹ̀rí ṣe pé kò sí hijirama kò sí hijirama táwọn kan lò gbọ́dọ̀ wà ní sallam sọ pé la hijrata ba'da al-fath àdẹ́bí ni kò sí hijirama lẹ́yìn ìgbà tí títí ìlú maka tó ti sílẹ̀ táwọn tó ṣe é kí wọ́n bẹ́ mọ́kà náà tó ti rọ̀ wọ́n lọ́rùn pẹ̀dẹ̀mùkẹ́ dáadáa láti rí ẹ̀sìn wọn ṣe nígbà táwọn kèfèrí tí wọn ò ti lágbára mọ́ tí wọ́n ti jagun gba ìlú mọ́kà padà lọ́wọ́ àwọn kèfèrí àdéṣọlá sọ pé la hijrata ba'da al-fathi kò sí hijrọ́ mọ́ lẹ́yìn sísí ìlú mọ́kà tí wọ́n sí ìlú mọ́kà walakin jihadun wa niyya ṣùgbọ́n èso kù ní ká lọ jagun sójú ọ̀nà ọlọ́run bá àbá tí ìwà jagun á ṣe kí ni o á ní ìpinnu èròǹgbà àníyàn gba afẹ́ jagun sójú ọ̀nà ọlọ́run eléyìí sọ̀rọ̀ ìjáde o torí bẹ́ẹ̀ náà ẹ̀ pé jamaatu tabiliki ó lomi báyìí pé walakin jihadu wà níyà ṣùgbọ́n ìjáde àtàníyàn rárá o gbogbo alamọ̀tí jẹ́ jihadu lójú ayé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam torí pàdé sọlá fi jẹ́ kó yẹ wá náà mí ẹni yóò tí ọba jagun tó jọ ọ̀nà ọlọ́run tí ò tún wá bá ẹ̀mí ara rẹ̀ sọ ó ń túmọ̀ eléyìí ni o tètè wá sọ pé wàhálà kíntì hádùn wà níyà ṣùgbọ́n o ìjáde àti ìfàníyàn sílẹ̀ pẹ̀pẹ́ àwọn aṣọ ìpè tọ̀ ṣàlá ìṣàlá oṣù mẹ́rin ẹ̀náwọ́ ah, kò sí níbí ni ọ̀dà olóṣù mẹ́ta ń kọ́ ṣàlá ọ̀tẹ̀dáwà bí ọ̀kẹ́ tọ́da ológójì ọjọ́ ńkọ́ olóṣù kan ọ̀dà ọjọ́ méje ńkọ́ ọjọ́ mẹ́ta ọlọ́jọ́ kan ọ̀wá kọ̀ọ̀nsẹ́ ọdẹ ìpànìyàn lẹ̀ abẹ́rẹ́ báyìí àwọn àtúnkà hadithi tí wọ́n ti pé fẹ́sẹ̀ tún fírí tún fàǹfìrù tí wọ́n bá ní ẹsẹ̀ jáde ẹsẹ̀ jáde rárá o tí wọ́n bá ní ẹ e lọ jagun ìsìnfàr wọn ni ẹ lọ jagun ẹ bọ́ síta kẹ lọ jagun ṣùgbọ́n sẹ mọ̀ pé dèè wa méjèè wa ṣe rí tá a bá sọ̀rọ̀ ní gbé lágbájá jáde mo kó ṣe jáde àbẹ́ ẹ̀kọ́ ni wọn ni nàbí sọlá sálàm ilẹ̀ ìlú madina anábì jáde lọ sí ìlú madina wọn rò kó ṣe jáde ọlọ́ ó àjò lọ sí ìlú madina. ẹni ní sinú àyà wọ́n mọ̀ ń yá kúrú jùmí bẹ́ẹ̀ ẹni yóò tọ́ba jáde nínú ilé rẹ̀ muhajiron ila Allah ṣe hijira lọ sọ́dọ̀ Ọlọ́run wa rasulihi àtòjíṣẹ́ rẹ̀ thumma yudrikihul maut lẹ́yìn náà ti kú wa bá faqad waqa ajruhu ala Allah ẹ̀sán rẹ̀ ń bẹ lọ́dọ̀ Ọlọ́run. sẹ́mi pé níbẹ̀ ànígbà pé pé ìtọ́ wa ń bẹ ni pé kí o ẹni jade jáde nínú ilé rẹ̀ lẹ́ni tí ń ṣe hijira ẹni ẹ jáde rẹ̀ lẹ́ni tí ń ni tó dé báyìí nìsín èyàn wà lọ tún pé bóyá èyàn rò pé jáde ní gbólóhùn yẹn pété wa ti kún tóni èdè wa ó ti kún tóni tàbá tó ẹ fẹ tàbá lóye fẹ lóde mi ẹ sọ bá bọ́ọ̀tà mọ bí bọ́ọ̀tà yẹn tẹ̀ ń pé kéde pé sọ gbajúmọ̀ bíi kéèyàn wà nulẹ̀ tọ́ka bọ́ọ̀tà lásán ni wọ́n lè rò rẹ̀ lágbájá ńkọ́ ó ti jáde ọlọ síbi kan ní tó máa rẹ̀ òbí dè wọn àti rí nù torí ẹlòmíì tó bá ti gbọ́ kọ́lọ́jà ọ̀tún lẹ́nu tẹ́lẹ̀ ní o tí wọ́n lánà bí o sì jáde ni wọ́n sọ fún ànábì jáde yìí o ìrọ̀ inú ilé ló déjú mọ́ ní gbogbo ìgbà ọtọ́ sóbìnrin tọ́ gbólóhùn yìí àdìsí eléyẹn bẹ́ẹ̀ nù Bukhari àti Muslim gbélé ahijira tabata ìfàtìhì kò sí hijira lẹ́yìn ìtìlẹ̀ ìtìlú maka wàlákin jihadu waniya ṣùgbọ́n sókò ní jihadu àti àníyàn bẹ́ẹ̀ sọ fèrè sọ̀rọ̀ tí wọ́n bá ní ẹ lọ́jà sójú ọ̀nà ọlọ́run fanfiru ẹ tètè lọ mo rò pé yé wa ẹ lọ wọnú ìyáàdù sọlẹhìn tọba jẹ pé táwọn tó fura wọn ni kó ṣe tunu ẹ lọ wọ ìtàbùrọ ìmọtú ọyàtọ̀ síbẹ̀ torí ẹ tí wọn bá fẹ́ ra ìyáàdù sọlẹhìn tọjẹ yorùbá béèrè ti àbúrò ìmọ má ra mákàrà tẹnìkan tí o ní túmọ̀ torí pé ẹni tọba ní nǹkan tọba fẹ́ tún nǹkan kankan tọfẹ tún kan èròǹgbà tiẹ̀ ní abẹ́ nǹkan ẹni ó fi tù òní ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pé bá ń tẹ̀lé lánàá tí bá ń tẹ̀lé ìlànà yóò fa ìlànà tọ́tọ́tọ́ yẹ yóò fi torí jọba yìí ti fi tú báyìí yóò rà á di sinmi tí ó kó ń pampẹ́. ríru ẹ̀ náà làdí sàtọ́ kánì sàlámù tọ́fẹ́ ni yóò fi ọba jagun tó dúró ọ̀nà ọlọ́ gazu ló ti wà bẹ́ẹ̀ malam yazu ẹ̀ ń tí ọba jagun tó dúró ọ̀nà ọlọ́ wọlé mi hadith bihi nafsa tí o tún bẹ́ẹ̀ mi ara rẹ̀ sọ fàmáàtà lọ́wọ́ akó mátàmí tẹ́tẹ̀ jà ìlíyà ó kúkú àìmọ̀dì ó kú kó ojú dúdú subhanallah sẹ́jáde wá ni ètètè jáde o káṣí kí ni ká fura sí agbègbè yẹn dáadáa torí irú yẹn náà àwọn yẹn máa ń lò àmọ́ bí táwọn afẹ́ lòun bí gangan ni pé gbólóhùn láàyè jírọ́tà báyìí ní alifati táwọn kan máa ń lò pé jírọ́ ti parí kò sí mọ́ látòjú ayé àdàtú sọlọ. zọ́hìrù hàdà hadith ní ẹ̀bá wo gbangba hadith nìyẹn àmàlí pé wọ́n sọ pé bí pé anàlè hijrọ́tà ń tàhà bí ẹni pé jírọ́ ti parí báyìí ní alifati màkà lẹ́yìn fati màkà wọ̀gọ́nà báyìí náà apá kan àwọn yẹn wá lérò pé àtàárọ̀ bẹ́ẹ̀ni àhàdà ìhàdíìsì wà bẹ́ẹ̀ni àkọlé ìsọ̀sọ́lá láti ẹ̀kọ́tì olè níjọ́ tó hàjá ẹ̀kọ́tì àtẹ̀wọ̀bà. àwọn yẹn wá fẹ́ rí pé ìforígbára wọn ti fẹ́ ṣẹlẹ̀ láàrin hadith méjèèjì ìkan sọ pé kò sí hijira mọ́ lẹ́yìn ìgbà tí fatihu maka ti ṣẹlẹ̀ ìkan sọ pé hijira ò ní tán ti tọ́wọ́ ọ̀sẹ̀kìnì ojú lakinna ahlal ilmi ajabu ala hada ṣùgbọ́n àwọn olùmọ̀ kọ́lọ́n bá wa kẹ́ gbogbo wọn wọ́n fèsì lórí eléyìí ó yà ní sìn pé analimurọ́ọ̀dà nítorí wọn bá lérò pẹ̀lú ẹni pé láà hijira tàbá àjẹlẹ̀ fàtìhì kò sí hijira lẹ́yìn sí ìlú maka àyè mi mẹ́kàtà kò tún ti gbẹ̀yìn ọ̀sẹ̀sẹ̀ tó máa ṣe hijira kò nílùú maka mọ̀kọ́ padà dán akálàntà fẹ́ tọ́ bá fẹ́ dọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam èmi náà fẹ́ jókòó ti báyìí kí n tún gbọ́rọ̀ lẹ́nu anabi sallallahu alaihi wasallam ní dàrẹ́ tọ́ kò sí hijirọ́ láti ìlú maka mọ́ lẹ́hánnáha sọ́rọ́ bilfatihi dárọ̀ lè islam ọ̀dárọ̀ islami nígbà tí fatihu maka ti tẹ́lẹ̀ ìlú maka náà ti dorí lẹ̀ islam sí àwọn mùsùlùmí ti rìn tó bó ṣe wù wọ́n tí wọ́n sì ń ṣe ẹ̀sìn wọn bó ṣe wù wọ́n dáadáa yọ̀dùnúnà baqiyatun من مكة بعد الفتح، تو so ó sọ fún wa pé kò sí hijira ní ìlú maka mọ́ lọ sí ìlú madina mọ́ àwọn kan wá lérò yìí pé hijira yẹn sì ní ó sọ sẹ́kù láti ìlú maka lọ sí ìlú madina lálẹ́ sọ́lá ti sàlàyé bẹ́ẹ̀ ila hijrata ba'da al-fath kò sí hijira mọ́ ọ̀tọ́ jẹ́ dandan mọ́ lẹ́yìn ìgbà tí ìsìlẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti gba ìlú maka. wọ́n yóò rí dùn náà. أو فيردون تحصيل ثواب الهجرة látara bẹ́ẹ̀ yarudun wọ́n máa wá dá padà rírí ẹ̀san hijirọ yẹn wa ama alihijirọtu min biladil kufri ṣùgbọ́n ṣíṣe hijirọ láti orílẹ̀ kèfèrí ọ̀hìn ẹ̀ bá kéyàtò ìyẹn sẹ́kù ìlà àǹtẹ̀kọ́ màsá àti títí tí alìkíyàmọ̀ fi dìde kò tẹ̀lé ìlú ẹ̀rí ni àyà tó sábẹ́ kọ̀ àwọn àyà tó gba wájú tá a ti ké lọ yẹn wal hadithu nàbàwí yóò sáàbì àti hadith àná sọ́sọ́lá tó sọ pé látẹ̀kọ́ tí wọn àlìhíjọ́ hàtà àtẹ̀kọ́ tí àtẹ̀wọ̀ bá yẹn ẹ̀rí nìyẹn hàdà huwa al ala hàdà al-ishkal eléyìí gàgà هذا وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. نعم. آية. أيوة،, أيوة،, أيوه. يا يا يا يا يا يا يا يا يا يا يا يا wọ́n ti wọ́n ti jẹ́ òun yẹn lọ. wọ́n gba lọ́kà lọ. òkùnkùn àwọn ọmọ rẹ̀ ti ṣàmì. wọ́n gba rọ́bà lọ ní tàbí sábẹ́sábẹ́ wọn lẹ́ ní ojú ẹlẹ́gbẹ̀ẹ́ ìdáhùn. báwo ló ti máa. alimohim ẹni tí wọ́n fẹ́ ṣe jámù nítorí wọ́n fẹ́ jámù ni pé wọ́n fẹ́ kírun méjì papọ̀ condition dé bóyá òtútù tó lágbára ọfẹ ọwọ afẹ mú kọndíṣàn pé kákí zuri àti ansiri lápẹrẹ ọfẹ mú wa tàbí kákí magribi àti ìṣá ìpapọ̀ tàbójú òun rọ nínú tọ̀sán tàbóòrùn tó lágbára ọ̀sẹ̀lẹ̀ dani sọsọlá sọ pé ìdàṣẹ́dẹ̀ ẹ̀rù tóòrùn bá lágbára gan wà á búrìdú ìsọ̀là ẹ̀tútù rẹ̀ pẹ̀lú òrùn ìtumọ̀ rẹ̀ ni pé ẹ lọ sọ́lá tó zuri ní lára tí ó fi di àkọ́kọ́ àsìkò pé asiri ti kí ni o òun wọlé tó wọ́n pè rún ẹ ẹ ti kọ́ mà ẹ kì í zórí ẹ tuntun ìkọ́ mà sí ẹ tún wá kí asiri tó lọ́pọ̀lọpọ̀ tá a fi sọlé ìdí máa ń lérò pé mọ́gíríbí àti ṣáì nìkan òun náà ní jámù ṣe kí ni o òun ní máa ń wáyé ètò ìṣe láàrin mọ́gíríbí àti ṣáì nìkan ó lè ṣẹlẹ̀ láàrin zórí àti asiri náà. tọ́ ìbéèrè ni wípé ní ti mọ́gíríbí wọ́n ti ń kí ìṣá ìlọ kò sí ẹ wọ́n bá kan wọ́n bá kan iye kan wọ́n bá iye kan wọ́n bá wọ́n ti ń kí ìṣá ìlọ ìpọ́nbélé kódà ní ìpìlẹ̀ gangan báyìí ni wọ́n ti Allahu akbar takbiratul ihram lèyìn bá wọlé òun ti kí Maghrib tẹ̀bí tó ń wí náà nù ìyẹn lẹ̀ kò tí ì kí Maghrib tiẹ̀ kò tí ì kí Maghrib kan tó dé báyìí nìsín nígbà tí òun á ti kí Maghrib kan ọ wọlé gan báyìí déédéé pé wọ́n ti aláàgbárò bẹ̀rẹ̀ gan fún sọ́látò àlè ìṣá àti mọ̀pẹ́nu ṣẹ̀ríà Islam àgbọ̀dọ̀ mọ kírun méjì papọ̀ bẹ́yẹn nínú mọ́sídù lásìkò kan náà bẹ́ẹ̀ sọ́látì ọjọ́ ìwọ̀n pẹ̀lú níyàtọ̀ ìmọ̀gìrì tọ́ba jẹ́ kọ́ bá wọn bẹ̀rẹ̀ nǹkan fún asúni tí wọ́n bẹ ti kíráka ẹlẹ́ẹ̀kẹta báyìí yóò jókòó yóò sì táyà nínú ọ̀rọ̀ tí Sheikh wa Ibn Uthaymeen sọ yóò sì sálámà tọ́ba sálámà báyìí yóò wá dé bá nígbà tí wọ́n bá sálámà tán yóò kíra ká mẹ́ta tó kù sí. níta bá fi dáhùn eléyìí ìbéèrè oníbéèrè ṣe kí ni o o ti hàn ní abẹ́ rẹ̀ wípé tó bá ti wọlé sọ́dọ̀ wọn pẹ̀lú àníyàn sọ̀látù àlùmáàgùrì wọ́n ti wá kẹ́yọ kan lọ tó lẹ́yìn ìgbà tí wọ́n kẹ́yọ kan báyìí tó ọwọ́ abá wọn kí mẹ́ta mẹ́ta yóò sálámà náà ni yóò ti bọ́ sẹ́gbẹ́ kan yóò ṣe ìkọ́mọ yóò ṣe sọ̀látù rẹ̀ ṣáà níta fi wọ́n ti kíni naam naam. والله تعالى اعلم لا ده حديث في ولا نسلم او فاكي كوري فلا راري شيخ الالباني وانا وانا حسن حديث وين tàbí la pé bàbá jẹ́ pé lágbèrè pé wọ́n hà sánà rẹ̀ á sọ kò sí tó burúkú ẹni yẹn kó nà ọ̀pá ńgbà tó bá rántí ọgbọ́n tó ara rẹ̀ ìrun rẹ̀ ti di mẹ́ta ìmáàmù wa ṣe mi tẹ́kì ó tún dìde yóò jókòó tiẹ̀ kó wọn ò jókòó tiẹ̀ náà nígbà àrùn tiẹ̀ ti pé mẹ́ta ń wà ní jókòó àti sọ pé ní kílẹ̀ gan. Nàám. Ẹ mẹ́ta náà ti ọjẹ́ bẹ́ẹ̀ yẹn. Náà báyà tó wọ̀ báyà tó fẹ́ sọ máa gbọ́ báyà tí wọ́n fẹ́ sọ. Òun náà ní wípé ìmáàmù ti kí méjì. ìmáàmù ti kí mẹ́ta àbí láti ṣe fẹ́lẹ̀ kẹrin wallahu ta'ala a'lam ìdí mo ti ká kankan tí sẹ́kù wa ọ̀zánì tí wọ́n sọ lágbègbè yẹn gbé àbí sẹ́kù Yahya Ahmadu dìbànà eh, tí orúkọ wọn máa Ahmadu Najmi so wọ́n sọ̀rọ̀ tó yóò lágbára lágbègbè yẹn pé gbogbo ẹni yóò tọ́ bá mọ̀ pé ìmọ̀ọ́mù bá ti àti ní àtìsẹ́ òdìdí láká ó sọ̀rọ̀ kókó tó máa tẹ̀lé ìmọ̀ọ́mù bẹ́ẹ̀ ní ẹni tí ń lérò wípé àdúrà tèmi ti gbà ni ìgbéraka mẹ́ta lè mi kí tẹ́lẹ̀ ìwọ̀nba tẹ́lẹ̀ tó wọ́n ti kẹ́ ọkàn ìmọ̀mù ti tún wá fẹ́ ọkàn kó tó fi pé márùn mẹ́rin tèmi pé gérégé nù lọ́ba ti dìde ṣéèkù yẹn sọ pé ìrun rẹ̀ ti bàjẹ́. wọ́n ní ìrun rẹ̀ ti bàjẹ́ tọ́ba máa máa fojú lẹ́ dìde pé ọgbọ́n sójú ọwọ́ fún mi. kí wọ́n sálámà báyìí kájọ forí kanlẹ̀ tá a bá forí kanlẹ̀ tá wọn ìdígbèsè lọ́rùn tó tó dé báyìí nìsín wọ́n sọ̀rọ̀ wá ń ṣe bẹ́ẹ̀ ìmáàmù ọwọ́ àti ọwọ́ lé àwọn sọ̀rọ̀ lórí wípé tó bá lọ jẹ́ ìgbà tí ìmáàmù dìde ń ún tó dìde yẹn nígbà tá a ti màmá dájú pé sọ láàtù yẹn pé wọ́n lọ yẹ ká wà nídòkó yàtọ̀ sí pé ìmáàmù ó dìde níráka ẹlẹ́ẹ̀kejì tó yẹ kó jókòó ẹ̀ǹpamọ́ ti táyà níráka méjì ọwọ́ yẹ kó jó kí mọ́mọ́ jókòó kó ti táyà báyìí ọkàn dìde ìyẹn wọn láàbà dìde torí pé rò sí ń lọ tẹ́lẹ̀ náà ni irun ò tí ì pé rárá ìyẹn ni jẹ́ pé ọ̀nà kọ̀bùlí tó ti báyìí ṣùgbọ́n lẹ́yìn irun ti pé ọwọ́ atún dìde fún ìlú tó lé wọ́n ní kàn jàmọ́ wà jókòó wọ́n ti ṣe sùhánù máa tí máa mú òfìsè kí ni o ló fi jókòó nǹkan máa ń wo didi raka yẹn kọ́ máa wulẹ̀ mú wa mọ́. tó lábẹ́ bẹ́ẹ̀ wallahu ta'ala a'lam tọ́ba lọ jẹ́ pé ìmáàmù bá wa lọ dìde fún raka yẹn táwa náà sì màmá dájú wípé wọ́n ti kí ìrù yẹn pé ah wallahu ta'ala a'lam àlékún ní ọ̀jẹ̀ fún kó kí irun rẹ̀ tó yẹ kó kí pa irun tó kù fóun tó jẹ gbèsè tó máa fóun gangan jẹun láka méjì ló kú tó ń jẹ ọ̀sán tó ti wáyé nìsín ọwọ́ àwọn náà àforí kanlẹ̀ lẹ́yìn sálámà wípé ráka kan tó ń bá wọn dìde nígbà tí wọ́n ṣe yẹn òun ọ̀sẹ̀ kìíní òforí kanlẹ̀ rẹ̀ kò ní kà fún ojúlówó sọ̀láàtù rẹ̀ bó ti lé fáwọn yẹn náà ní ọgbà kó ṣe ṣe kí ni o kó ṣe lé fún

ó dọ́ ọ̀rọ̀ tó orúkọ tó lágbára ní sẹ̀rí àpè wọn orúkọ tó lágbára ní sẹ̀rí àpè wọn ṣùgbọ́n gbọ́ jẹ́ pé òfin ìlú ni ẹ má kó nǹkan ìwọlé ní tó dáa fún nílà àkàì tó ẹni tó gbọ́n tó dẹ̀ mọ́ ti ṣe ni pé kó ṣọ́ra tíjọba bá sọ pé wọn ò fẹ́ yọ kàfìrẹ̀ ṣeré lásán náà àti sọ dáadáa wípé tọ̀ báyà fún àwa ibùdó mubarak àti nǹkan kan ni wọ́n ní ẹni yóò tọ́ba fi nǹkan mẹ́ta kan ṣeré tọ́ba fi wọ́n ṣeré nǹkan mẹ́ta ni yọ bọ̀ fún ó ní nǹkan mẹ́ta dọ̀wọ́ yín ẹ mójútó àwọn aláṣẹ yín ẹ mójútó àwọn olùmọ̀ yín ẹ sì mójútó àwọn ọmọ ya yín torí pé ẹni yóò mọ ní sahọ́fà bẹ̀lẹ̀ ó ẹni tọ́ba fi ojú kékeré wo ọ̀rọ̀ àwọn aláṣẹ zahabat nìyàwó ayé rẹ̀ ọ̀bọ̀ ayé rẹ̀ ọba jẹ tó bá lóògùn ráìsì ní ìsìnkú ń bọ̀ tí kọńtrólà kan bá dé tó ń bọ̀ àbáyá láti ni wọ́n sì fún ní information lọba débẹ̀ ń gbà lọ ni o. kọńtrólà kan bọ̀ láti stéètì míì lọba dé ń wà lọ ni. tó tí bá ti béèrè sí ibi rẹ̀ tí ọba ti sí custom duty rẹ̀ sí nǹkan kan wọ́n wà lọ ni tó tó jẹ́ pé bùjẹ́bù dànù ni wọ́n pè gbogbo àwọn búkìsì yẹn tí a mọ̀ pé kéde dọ́dọ́dọ́ ìjọba ní tíjọba ń sọ ni pé ẹ sanwó orí ọjà yẹn tí mùsùlùmí gidi ó ti kí ni kó sọ́ra fàgbègbè yẹn tí wọ́n bá wọ́n bá gbọ́jà rẹ̀ wọ́n máa sunkún àbí àbí wọ́n gba mọ́tò rẹ̀ wọ́n lọ́ra mọ́tò two point five million naira wọ́n wá gbà á wọ́n ní kọ́ lọ wọ́n ní ọlọ́wọ́ one point seven wà káwọn òfin gbé mọ́tò ẹ̀sìn hà yọ lọ wà ọ lè sọ títí kan sọ sí one point two yọ lọ wà torí òpè two point five one point two ah òun ò lùsì tán wàhálà ni kéèyàn ṣe kíni o kéèyàn ṣọ́ra fún ìṣesí yẹn béèyàn bẹ bójú kéré aláṣẹ ayé rẹ ọgbọ fún un ẹ lọ ẹ tọ́ba tọ́ba láǹfààní àti súnmọ́ zẹ́gizẹ́gì ní ọmọ yìí pé ń tọ́ba kojú ní aláṣẹ nǹkan ṣe ẹ wo Abíọ́lá ni ẹ rí bí Abíọ́lá náà ṣe padà lọ ni wọ́n mọ́ ní sẹ́kọ́ fàbílì rẹ̀ máa ẹ̀ tó bá kojú ré náà tó kojú kéré àwọn olùmọ̀ zahabat akhiratu alikiyama rẹ̀ ọba jẹ yọ lọ yọ lọ sí wọ́n mọ́ ní sẹ́kọ́ fàbílì bẹ̀lẹ̀ ẹ̀kọ́tì ẹni tó bá wá ṣe àfojú kéré àwọn ọmọ ìyá rẹ̀ nú ẹ̀sìn záhàbá ti mòrò àtò ọmọlúwàbí rẹ̀ ọba jẹ́ mòrò bóyá ọba yìí tẹ̀ já sọ́ra fún sísìn yẹn èyí tó dáa tí wọ́n lè ṣe ni pé tọ́ èmi ò lè lọ kútu ọdún lọ kọjá wá èmi ò sì lè fún ọ lówó mi kó lọ ṣe kíni o kó fi kọjá wá tó o kọjá dé ṣe kíni o wọ́n rà á ní ìtúta. wọ́n kálukú sí ṣùgbọ́n ibi tí wàhálà ti máa ń ṣẹlẹ̀ ní kó fẹ́ jèrè sọ́sá pọ̀ òun náà lọ́lọ́ fún ọ náà ló tún fẹ́ máa tà á tọ ọ̀ntà mẹ́mẹ́ ọ̀tún lọ ra ẹ̀rọ òní ọ̀lọ́ òní òkò òní òsè gbogbo ẹ̀ yóò tà á ah, ah, kí ló dé òtí ẹ̀ bẹ́ẹ̀ ọ̀tún lọ òun ò tún máa ti ẹ̀kọ́ sí òun náà ló tún lọ ra ẹ̀rọ tó fi lọ ọlọ́ọ̀bì tóbi báyìí nìyí wọ́n ń kó wọlé tó wáyé pé kíkó wọlé tí wọ́n kó wọlé gan tí wọ́n bá ní ṣọ́ọ̀bù jẹ náà tí wọ́n ò ní mú yìí máa ra tó ti kó wọlé ìyá fi mùsùlùmí gidi lọ́kàn balẹ̀ ọlọ́kàlà àlà wà àlà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.